ìjọlọ́wọ́n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́wọ́n ọba mọ́sá ṣàánú wa láyàtà kẹyàmù ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah kíra tá a الشيخ الإسلام مجدد محمد بن عبد الوهاب دافع دكتور سالم بن فوزان بن عبد الله الفوزان في شهر أوري ونقبع سما فانا لسنا ينوبا ينوبا كواي واجبات سلاية لنوبا àwọn síbẹ̀ kárí máa sí àwọn má síbẹ̀ kájìnà sí ọlá kùránù kẹrìm ọlá ilẹ̀ ìlọ́lá ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ wà láàárọ̀ yìí يعني المثل الثاني وعشرون بعد المئة يقول نما 122 يقول نما 122 مودة الكفار والكافرين مودة الكفر والكافرين النفسي يواكفري أتعمى كفري كون نفسي يواكفري كما تريد كما نفسي ìwà kẹfẹ̀rí àti àwọn kẹfẹ̀rí kò mú ọlọ́rẹ̀ mọ̀lẹ̀ ṣẹ́rù mi nọ́ta ilẹ̀ jahiliya fánú àwọn ìṣẹ́ṣẹ́ àwọn ará jahiliya annáwó ìwọ̀dún alkafiri walkafiri wọ́n ma nífẹ̀ẹ́ sí ìwà kẹfẹ̀rí àtàwọn kẹfẹ̀rí كما ذكر الله سبحانه وتعالى ذلك عن بني إسرائيل قولوا إسرائيل بيفوا عن بني إسرائيل كي أنهم اتخذوا الكفار أولياء كي أرام التي وما كفرني قال تعالى كي ترى كثير منهم يولون الذين كفروا هل يطلق وما هم مكفرني أرام اليوم وقد حرم الله موالاة الكفار بين الله شني حرام فيها مو كفرني أرام اليوم كل ما كجاجي أرام àmọ́ kó má jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ pé gbogbo àlàáfíà yẹ òun náà mà wọléwọ̀dé rẹ ni wọ́n mẹ́rin làzàlẹ̀ kọjá kí n mú abáwọn. qala Allahu qala ta'ala ya ayyuhal ladhina amanu ọlọ́ọ̀ni ẹ̀yìn ìgbàgbọ́sọ ládàá tẹ́sán kúfàrà wal nasara awliya sọ́mọ́ àwọn yahood àtàwọn nasara ní ara wọn يتولاه منكم انت وعام ولو قريب لأنه فإنه منه أنا تجارون أبو قريب لأري يهودي نبي نصارى وما يتولاهم منكم انت وعام ولو قريب لأنه أبا ما تفهم ولو رمي aláwo ni gíríkàní fa'innahu minhu na ọdára wọn ma yi da haya 51 na allahul musulmi na an yi fa'alu zari mislu ma fa'alar yahudi من موالاة الكفار ومحبة الكفار ọlọ́run kó fáà mùsùlùmí láti ṣe sí àwọn yahood nígbà pé wọ́n mú àwọn kìfèrí lọ́rẹ̀ mọ̀lẹ̀ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ àwọn kìfèrí láyé tákìlì mọ̀mìnú na kàfèrí na àwòlẹ́yà àwọn mọ̀mìnì ọ̀gbọ̀dọ̀ mú àwọn kìfèrí ní ọ̀rẹ́ mọ̀lẹ̀ gbogbo ẹjọ́ bá ṣe bẹ́ẹ̀ fàlẹ́ ìsẹ́mìnàlá ìṣẹ́fẹ́ ní tó kọ́ pọ̀lọ́ ọlọ́mọba pẹ̀lú ẹ̀ ilá an tàkó mínú hom tàkọ́ta dáàgbà tàbá fi hàn ipa nífẹ̀ẹ́ rẹ̀ ní kò kọ́lá bá wa à ń bẹ̀rù kó ìkọlá kan bẹ̀rẹ̀ ọdún ìkọlá wa fáìn alìmọ́ الأمر واضح في هذا عليها وأنه يجب مودات الكفار وبراءة منهم ومن دينهم nínú agbé mùsùlùmí ọ̀ràn ayẹn ní ká mọ̀ pé àwọn kèfèrí ọ̀tá wa ni wọ́n kálẹ̀ bọ́ bọ́sẹ̀ lára wọn kálẹ̀ jìnà sọ́rọ̀ ẹ̀sìn wọn wọlwọlá wọlbàrá ìnífẹ̀ẹ́ sí ìmúyàn lọ́rọ̀ ìmúlà àti ìgbáwọ́kùn bí ọ̀rọ̀ alámọ̀ríyàn من أعظم الواجبات في الإسلام أنه رأي شرياني أدي البراء والولاء الولاء والبراء أدي وزرزر إمبوتة كان مسلمان تم منور يبولك eléyìí ni ẹ̀kọ́ eh, nọmba two one hundred twenty two one hundred twenty three twenty four twenty five twenty six twenty seven twenty eight afa afa àpapọ̀ sí kan náà sínú ìjẹ̀ kárí kíra yìí akókó parí ẹ̀rẹ́ kan náà bí نعم مسألة ثالثة ورابعة وخامسة والثالثة والسابعة الثامنة وعشرون بعد مئة ẹ̀kọ́ nọmba 23 24 25 26 27 28 ni àṣà nǹkọ́ àndà gbogbo ẹ̀ nìkan ọ̀fẹ́ ìjọba kan náà ọkà yàtọ̀ díẹ̀ díẹ̀ ni aláàkọ́ ń bẹ̀ òun náà ni àlèyá àfàtù àlèyá àfàtù náà ni kí hàn máa bèrè choice lọ́wọ́ bí ẹyẹ àwọn lárúbáwá wọn láwọn ẹyẹ tó wọn sínú lé tọ́bẹ̀ẹ́sì ẹ̀kan yóò wá sọ ẹ̀yẹn lẹ̀ yára yóò sọ̀rọ̀ yẹn lẹ̀ kí ẹ bá lọ tààrà right ọdá díẹ̀ mẹ́kọ̀dá kó tó lọ tààrà yẹn tí bá lọ ẹ̀yìn nǹkan yẹn ọ̀dànù bá lọ left òun náà léwu nù so wọ́n pè ní ìyá àfàlẹ́dì lárúbáwá ìràbí àwọn ìlú ní nǹkan méjì ma wò àwọn awòràwọ̀ àwọn ìlú máa wòràwọ̀ ẹ̀rí mùsùlùmí bàbá alhaji sheik awurawa of kirigaland oníkì òkéwú alhaji sheik oníkì òkéwú awurawa ó di wa gbogbo lórí àwọn èèyàn pè ní ṣe àfáà lẹ́yìn kìtì islam ni bal ìwà kẹfẹ̀rí ni ìyá àfà ó di wa níbi tẹ̀sí àwọn máa wò bí máa wo ìka ojú ọwọ́ àwọn èèyàn wọ́n tórok wa piyara a tawon jɔn lu ɔfɔbiya yenan na a tawon labi gba asahakumi ila tagut a tuma bi lajɛ lɔ bi ti fi ti ti kama lu a ta kan lati dajɔ a bi to kan lati ti dajɔ bi ti jɛgɛ ti ba wa ha a ti tɛzu wi ji bɛ yen iden a ma kaba yi pe o la sotuma fiya o a yi wa tuma o su ba yi o su ìṣúra wà áyì àwọn èèyàn kàpẹ́ aburú ní máa ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n sábà sẹ́yàwó náà oṣù sábà ọ̀rẹ́ àwọn mìíràn láàrin ìdí ààwẹ̀ sí ìdílé yáwọn ìṣẹ́yàwó that's uh, 70 days tọ́wà láàrin léyá ààwẹ̀ sí léyá ìṣẹ́yàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yẹn kùrọ̀fáàtì wọn pẹ̀lú sharia Islam ó wa gbogbo àwọn gbogbo ẹ̀ bí tí ṣe tán bí ẹ̀wú ní burú dé wọ́n ti kí ọkùnkùn bá lè báyìí wọ́n rò pé ṣe àfá àgànù sí àwọn wòlé ọlọ́run àbáyẹn gbóná nú àfá gbóná ni ọmọ lẹ́yẹ̀ wòlù ní wàá wù máa tẹnu ọmọ ìrà lọ rẹ̀ àfáfẹ́ gbogbo ìfẹ́sí jahiliya ni ábí umuru bátìlá gbogbo àwọn ìrọ̀rọ̀ yìí mọ̀zá wà láti ha àti àwọn nǹkan tí wọ́n pẹ́ àwọn àwọn jùkúlé lórí wọ́n amàlù bí ha sọ́nà bí ṣẹ́sẹ̀ wọ́híyà àwọn náà ni ìyáfà wọ̀tíyàr àti ìlú ẹyẹ wọ́hún máa zọ́jọ́rọ̀ tayẹ̀ ní ká sọ yẹlẹ̀ kazalika tiyara bẹ́ẹ̀ tiyara لأنهم في الجاهلية خلال الجاهلية يوم كفري جون كان يتشاعمون بالطيور هما متفايز كده بيش كلهم هي فإذا رأوا تثير على شكل يكرهونها ويترجعون أما عزموا عليه من أسفارهم وغيرها ثم كيان إليه إذا رأوا تثير على شكل ما يكرهونها ما في اللي قول إذا أكل يأكل الله سيه akọ́lọ sí ọ̀tún ara eh, òsì ìkọ̀rọ̀ àwọn àwọn kọlù tàrà àjá òwò àmà azamọ̀ àrẹ wọ́n ó fi tó wẹ́tí ẹ̀tì nǹkan ọ̀dánù kò ní ṣe gan ẹnu ìnà asfáàrí ní kọ́wẹ́ ẹfẹ́ rìnrìn àjò ní wọ́n ti sọ ẹ̀yàn lẹ̀ tí wọ́n gbẹ́yà láti lọ síbi tí ọ̀fẹ́ rìnrìn ní ọba mú والله جل وعلا أمرنا بتوكل عليه وحده أولا نبقى ولا شيء أرى مسلمي لأني كاني كما بقى لي مضيء فيما في مصلحة للإنسان هذا سلاي بون كان كل ملك يبقى مسألة فمين هون إذا أشكر عليه شيء من أموره هل ما ربال المسلمين لجو ممكن سيئة بمسيء تردد في شيء بين سيمين بين دولي كان فإنه يصلي صلاة الاستخارة شراء كامل توسي استخارة به قد نسلع استخارة ويدعو بعد أن يهديه الله للصواب يوهب لهم بعض قلهم يكون وسي تدع استخارة هي شيطان أتواني فا لما تي ọlọ́ bá ní kí ẹ̀lá lọ́wọ́ kíkọ̀ lọ́rọ̀ yẹlẹ̀ ìwòkọ̀ lọ́lọ́wọ́ kankan wò títúsí sí kára gan ṣíkọ́ tó pàdé wá ń bẹ̀rẹ̀ ó ní tó bá rí nǹkan dúdú kọ̀dánù tó bá rí iná tí ń jó kọ̀dánù tó bá rí nǹkan funfun kọ̀dánù tó bá rí omi tó dánù kí á ti ṣẹlẹ̀ àkórí báyìí àti wọ́n gbé hun àdúrà mi bí ọgbọ́n ìgbóná sọ pé olú àlá ọgọ́rùn ọgọ́rùn ó mú tẹ̀síbà lọ́wọ́ bá bẹ́ẹ̀ ṣe é ṣe arọ́ sàlùwàlá ó wà máa ṣe pé ọlá ọgọ́rùn ló bá wà tó bá sùn lórí bẹ́ẹ̀dì tó bá rí nǹkan dúdú ṣètọ́ na ẹ̀kọ́ ìsìn ìhàn wọn lóòótọ́ ó ọlá ti Islam ń wílẹ̀ ìgbọ́n nǹkan yìí tó bá dáa nípa ayé mi nípa ẹ̀sìn mi nípa àkíyàmà mi nípa àtúbọ̀tán mi jíkù ṣèṣì kò sí rọrùn fún mi báyìí pé tí kó bàbá rẹ̀ wá nípa ìgbésí ayé mi nípa ẹ̀sìn nípa ayé mi nípa mi ọlọ́run yẹ kúrò kọ́ wá sí orí fún ibi tó wà tí wọ́n bá nǹkan yẹn lọ tí wọ́n bọ́ sí ọ̀dà rẹ̀ tí wọ́n bọ́ sí kọ̀dà àgbẹ̀gbọ́ orí kìnnìkan funfun orí kan dúdú gbogbo eléyìí rọ ni ó ní eyín kìí ṣe ara ti ṣẹ̀rí àní ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba eléyìí láwọn sọ̀rọ̀ ayé fáwọn yẹn ní máa bẹ́ẹ̀ tí a sí ní ìbáyàn sí èyí ìbáyàn sí ọlọ́mọba sí lọ́bọ́dá bá ti méjì ìbáyàn sàdúrà sí gbọ́n musa kúrò yìí wọ́n lọ́ba sísan wọn láì tẹ́lẹ̀ kíá lọ wọ́n wọn lọ́ba àwọn yahudu ti pàwádà púpọ̀ jù gbogbo ààrẹ tí ó bà sí ààrẹ tí ní bára ní yẹlẹ̀ wò àti àfáàní bẹ́ẹ̀dì di kùndí àfáàní fún ìlà bẹ́ẹ̀rẹ̀ ó ní yíwa ọlọ́mọsọ̀wánú ọlọ́ọ̀bà náà كذلك استشير على الخبر والمعرفة دبيبه كما وكذلك يستشير على الخبراء ما حديث بيرو àwọn tó ní mọ̀ nǹkan kan ọ̀gá kí ni gba tó ní experience gba khibra ní mọ̀ nǹkan ko lu biro ko tabu nbe ko torok àwọn torok kun ti wọn àwọn na ala khatu ke ma wudawo àwọn ma ya kan le ya khutu bil ard kuma fanga kuma fawan wa hada inma yakunu inda mashaw mashuzin ilé wà lọ́dọ̀ àwọn tó ń pé arábìgbà alẹ́bínà yàtúnà fi rábìlì àwọn tó máa láàlá sórí yẹrin jẹ́ni àwọn máa fi lọ́ lọ́mọ lò tí wọn gbogbo ilé kejì islam àmọ́ táwọn yẹ kàkó sí islam nítorí wọn kàkó sí àfáàmù ó dé wa wọ̀yẹ̀ kò lóòrùn ó mọ̀ tó báyìí pé sẹ́yà tẹ̀lẹ̀ وهذا من فعل الجاهلية إليه في سنة الجاهلية وكفر الجوني لأنه من, من إدعاء العلم الغيب الذي لا يعلمه إلا الله سبحانه ما سبحانه إن كلموا إما فقنوا وسنتم ما فيكني أفلون هو خرس ويحق ميز إليه أبا مداني تقول دا دا ولكن قد يكا ما قالوا أسمي سنة جوية قتل له من باب الفتنة الله غلوه في الدمو والاستدراج للناس الاستدراج كما هو يسمى فيه كما هو يبفل ما فعله وما فعله ثم فعله لطوه خذوا هو لي استدراجا فالواجب كبرا يعمل المسلمين تجنب عاء الله وابتعاد عنه كي يجينا في كي في كي في المسلمين خذوا ẹlẹ́kẹta wọlkahánà alágbìgbànù wọ̀húnmá ìdí àáó ilmọ̀gẹ́m ìwọ́n ìsìkìdámi ṣayatín ilé iná gíríkàlá àkọ́dún lóyìn náà ni àwọn náà ń kílìmù tó ń kúkúmá ìmọ̀ ń kúkúmá jọ tẹ̀lẹ̀ àmá àwọn alìjẹ̀nú àwọn máa lò ìsìkìdámi kiri ṣayatín àwọn lò àwọn alìjẹ̀nú ni alẹ́lẹ́ مع قد أرمى الله كهانا وحرم الذهاب إلى كهان. ولما بقوا فرات ما يدلق بقى ما في الذيك ما أذكر بعمره حرام كين بعمره قال الله أقول بقى إيه أفا فكرك لا عليك فكرك لا يكفي ما إن كان يو بكذا سي في الكلي سي سارع سي كاكرا ما إلى ذلك ما يوكي شركة بوديو كنا في المتعة náà sílẹ̀ mẹ́ta ẹ̀ sẹ́lẹ̀mà ó lè kékeré ń gbà àárín ọmọ ìrà záàlì àná kọ́lù mọ́ gbúgbọ̀ kan nígbà mú dúkà mí kẹ́ńjẹ́ gbọ́n ó ní ìkú tó fẹ́ kó o lò kó lo pálíkẹ́ rẹ̀ ìkú tó ju ọ̀sẹ̀ kan lọ níjọ́ sí kọ́jú ọ̀sẹ̀ kan lọ kò lè ṣe ìdímọ̀ pé ìdímọ̀ pé ọ̀fọ́rọ̀ òkú mẹ́ bí mo kọ́kọ́ gbọ́ ọ̀fọ́rọ̀ òkú ni ibrahim ankumidiyi ajọ́ ń fa ọ̀rọ̀ nípa pé sí ẹ̀lẹ́ ké fátí àkúlù ọlọ́gbẹ̀gbẹ̀ fókù tó ní ara ẹ̀lẹ́ ké kúrò fókù ní ẹ̀lẹ́ ké kúrò fókù lẹ́yìn ẹ̀lẹ́ ké kúrò fókù ma ní tẹ́lágbòkù síwájú the first level ṣe tẹ̀kpẹ́rẹ́ Allahu Akbar the first jágọ́mọ́ ẹ̀lẹ́ fátí à ní àtàmì ọ̀fọ́rọ̀ lóyún tẹ́gbẹ́ òkú ẹgbẹ́ òkú gbẹ̀ni <laughs> òkú lòkú jẹ́ ó ní ẹ̀rà ah, gbogbo tí wọ́n ti ń jà fún tí wọ́n bẹ́ẹ̀ sí ní haram ọkà kó bára rẹ̀ ni àwọn ẹ̀kà gbogbo ọ̀hún tó pé haram ní kí ni bí wọn ha tún bùrù hàn àti mọ̀nyí tó sọ̀rọ̀ kí àwọn ẹ̀kà gánà ní haram kò kò jẹ́ haram bàbá bò ń bá sọmọ agbègbè gánà kódà àtúnlẹ̀ kí sọ́dà kòkòrò kan lérò lẹ́yìn àti àyè ẹ̀kọ́ ni ní oye àti lọ́dọ̀ wọn ọ̀tẹ̀ zekim àti ma àwọn gbọ́ kàrà nàbí sọ̀tẹ́lẹ̀ wọn sọ pé mẹ́nà àtà káàhìrẹ̀ nù tí wọ́n lè gbẹ́lá gbígbà kọ̀sọ̀dẹ́kọ̀ bí ma yẹkùl tí wọ́n gbà ń tó gbígbọ́ kàkàtàkọ̀ bí ma ń zilẹ̀ ara muhammadu sallallahu alaihi wa sallam kéèzì ya kẹfìrí pẹ̀lú ń dá sọ̀kalẹ̀ fún muhammadu sallallahu alaihi wa sallam imam ahmed ló gbà ní ti wàtí imam hakim bukara haza hadith sahih ala sharti جامع شركهما جميعا قضي وع مضافر وربع رجع له قولي وان كمان لو اقول عيني ما وقفنا هو سيد ادريس ما فراني ìyẹ́ ọmọ ivorycoast ni ìyá yẹn wá dáàmú wá láti ivorycoast ó wá dáàmú ó dáàmú dáàmú ó máa ní àfáàkàndẹ̀ ní arúgbùngbù ilé yọ́sùn tó máa yẹ wà ìyá ẹ̀ bá ní kàtàbù lọ tó bí gbọ́lú abdulrahman fẹ́sọ̀ ọ̀rẹ́ mi ni àbá ti sọ pé ìjọba débẹ̀ a ní ìgbà gbọ́ mọ́tò pamọ́ wọn ọ̀sọ̀ ní tó ta bá wa òun ní ọ̀sọ̀ tí ẹ bá wa fún wa bá ti wọlé pẹ̀lú ẹjọ́ mú wa lọ ọ̀dọ́ alérù àti ìyá ọmọ yẹn àti ilé ọtí fẹ́sọ̀ àwọn mẹ́rin àwọn nínú ẹni wọ́n báyìí kẹ́yì kò fìdá kó délé wọ́n jáde nù ní kai kò fi dá ó ti léwá jáde nù bá ti agbogbo plan wa pé gidi gan ó ti fásitì alánù abalọmọ ẹ̀ ń bẹ̀ mẹ́dúgbò rí ní gáràjì kẹfà ìkẹta ń gbọ́mọ̀ ìrọ̀lá rẹ̀ ọwọ́ mọ̀ ẹ̀rọ orí ọlọ́mọdúgbò rí gbogbo ẹ̀wọ̀n orí àti kọlọmọ wà tó ti níyàwó tó ti bímọ nígbà tó tara ronú ara rẹ̀ tó kọ pé n tó ń ṣe yé ọ̀dà ọlọ́wọ́ fíìmù ni o nítorí nínú ẹgbẹ́ pẹ̀lú bàbá ọlọ́wọ́ fíìmù ni bàbá travel bàbá wá dé bàbá travel mi bàbá dé òun ò sí dé wọ́n ti wá dé kí bàbá pé àyà ah, bàbá ti wọlé dì wọ́n bàbá pé òun mọ̀ pé ìyá jẹ òun ó fi ọkọ lé mi for three good years ó ti lọ sí kò ti bí ìyàwó ó ti bí ma ọmọ yẹn látàrí sọmọlá Abdul Karim ó sọ ara ah, rédíò ńlá báyìí ó bá complete ní mẹ́fà ó wà ràn ó wà ràn nìkan sí bàbá ní òun náà pọ̀lọpọ̀ ayọ̀ ló kọ́kọ́ bí jùlẹ̀ náà ọmọ tó lọ́wà nínú ìdúgbò inú ẹ́ ọlọ́wà kó sàlẹ̀ lọ kan wa àwọn oníkà àwọn yẹjẹ ni náà àwọn àjẹ́lú ti mú pé ìdáwọn ilé ìṣòro àwọn ilé ìṣòro àwọn òfẹ́ tẹ́sì rẹ̀ o ìdáwọn ilé ìṣòro léwájáde léwájáde nù àfà ń bá fọ́ àtàhákùn ìlà tààbó ti wọ̀ hùwà ọlọ́run kí ẹ máa tìdájọ́ pẹ̀lú àṣà tàgóòtù gbogbo àṣà gbogbo òfin tí e bá ṣe òfin ọlọ́wọ́n ọba tàgóòtù àṣà akùnrin ìlàgẹ́rì kitabullah ta'ala wa sunnati rasulih sallam kí a máa fi ètò kan sí ìdájọ́ láti ṣe constitution ní kankan tó kú lẹ́bàá sọ̀fin kọ̀ọ̀kùnmù àwọn ìjàmáwà àtà àwọn òwe àwọn òwe ọkùn nìkan bẹ̀ tí ẹ̀bá ń sọ̀rọ̀ lọ yóò ní à ah, ọgbọ́n dárúnà wí ni yàrá tó kótó ogogun ọ̀rẹ́ ah, alọ́lọ́wọ́ ànábìwé ní ẹwà bí sí tí nù wí ní ní wí kí n tí yusuf àkìrí kan tó wí ọlọ́ọ̀bà kó sànà kó forí gbogbo ọlọ́ọ̀bà àwọn ìbàdí yíya sàwà lífi àtàwọn àsàwájọ́ àwọn ilmu kalama bí ìmọ̀ falsafa àtàwà ilmu mantikiya àbí ọ̀rọ̀ àwọn mantik ọ̀kan fi jahiliya yá yẹ tàhàkàmú ilẹ̀ tàgót ó máa kójọ ọ̀rẹ́ bá àwọn tí ó bá jẹ́ àwọn ẹlẹ́jọ́ wọ́n wà mustaqim min at ó náà wáyé láti bí tùgbìyàn àwọn látàjú هو مجار وذات الحد هنا لكي يتحين على عصة جو والمراد به هنا من من حكم بغير ما أنزل الله يعني دي ما انت العجب والمنتو كما وصك عليه يعني دي أما يبعني تبي قلنا بقص عنه كبات بان بابا وفيما يكينو ogun ọlá wípé àfikà sí ní orí òjòrí àbí ìdí igi gbogbo ilé ìtàkùnmù kọlọ̀wájú al-muslimin بجانا إليها مسلمي أتحاكم إلى كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم هنا قدامات الهجوة إن كنت كلهم باوين القرآن هنا الإسلام هو تعالى وقال تعالى تعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول كباني فالفعلوا لي زكاة انت ما تدعو الله في الشارع إن كنتم تؤمن بالله واليوم الآخر فقالوا بقوا جو من الكيامة àwọn tọrọ ìsìláàmù yìí ó mọ́ rò pé àwọn ní western world àwọn wọ́n civilize ìsọ́n bí wọ́n àzàtìlánà ọmọ tí kọmọ kékeré ní kọ́ wá ka Quran fọ́dà bẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀gbẹ́ bẹ̀rẹ̀ Quran báyìí ìlú jẹ́ àlùmọ̀sí ní tọ́kọ̀ wàlùdẹ́ ní ọlọ́ akọ̀rọ̀bí bẹ̀rẹ̀ sísá àyà keje àwọn tí òkú wá sílẹ̀ àbí wọn ìyàwó lọ́sílẹ̀ àwọn ọkùnrin ní ọlìlísá ìnàfẹ́d bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin náà ní pèsè wọn mo ní ọ̀rọ̀ yìí 1439 years ago ṣùgbọ́n ọdún kejì ọdún ìdí Madina ni àyà ní sàkàrẹ̀ lójú nígbà tó ṣe mú ó dìde 1439 years ago ṣùgbọ́n àwọn ní 1441 àbí ọkùnrin ọ̀tún years kúrò mẹ́rin western world tí a ń gbọ́n civilize yìí 1848 1848 kò sí tó 200 years gbọ́n tó gbà pé obìnrin tí ó ń tẹ́lẹ̀ ìfọ̀n rẹ̀ kò sí ṣe àtẹ̀ àwọn tẹ̀lé kúmọ́lá jùlọ ẹ̀rù gbà fẹ́ẹ́ sàm ti gba fúnmi lẹ́tọ̀ọ́ tẹ̀ tí wọ́n sọ pé àwọn fẹ́ẹ́ lẹ bí àwọn obìnrin àwọn ni wọ́n lẹ́rù ìsìlámù kọ́ lẹ́rù mo ní ẹwọ́n mi yìí ọlọ́mọba àti ẹ̀rọ lọ́wọ́ yìí kìí encyclopedia kan yóò dọ́gbù yìí ìgbà wo ni western world gbà pé civilized country gbà pé kọ́mìnì máa ní owó náà ó ní eighteen forty eight ó di yé wa tó sábà ń pa nǹkan sí wọn bí àti àmọ́ níta ìṣe àwọn a ní gold lọ́wọ́ a máa lè wá gbólórí ẹni tó ní pàǹdà lọ́wọ́ káàkiri eighteen forty eight less than two hundred years ago ni wọ́n tó gbà kọ́mìnì máa ní property rẹ̀ òun gan ọmọ bílẹ̀ Yorùbá ni ó máa pín obìnrin máa ogún ni wọ́n kùn mọ́gún ni ee àjàdí wọ́n fẹ́ àwọn yìí láìsí lọ́bí inú burabura nílò ó kà wà gbọ́dí gbọ́dí mọ́gún mọ́gún ikọ́ fẹ́nìkẹ́ àwọn ọgbẹ́ à ìdí ó múrí ni ó sì fẹ́ náà nù ó fẹ́ náà nù kò sí ẹ̀ká lọ́wọ́ sí ó ní wa ṣẹ́gà náà ra ọ̀ ṣẹ́gà ìsìlámù ara ọ̀ tí ọ̀jẹ̀ lọ́nà yóò lọ ọkọ̀ bómi lọ parí òkú mi ṣírí ẹ̀sìlámù ni ó bí wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yóò lọ́ba nọmba 5 ọ̀kàrá àti tẹ̀síwíj bẹ́ẹ̀nà ìdẹ́yìn ìmọ̀ sọ pé kò bá mú kí yẹn sí àwọ láàrin ọdún ààwẹ̀ ọdún léyá a ní kí ẹ̀kọ́ inú oṣù sọ́kàrí àwọn ìjọba jẹ́ máa sọ́kàrí ó sọ pé kò tiẹ̀ dá kí ẹ̀wọ̀n عيد الفطر وعيد الأضحى الأضحى عيد يدون أعوات a ومن تشبهه من بأيام منها عنه إليه هو أنه أمات أديوك بروكو تشاومني àwọn àdíyájú bẹ́ẹ̀ bọ́ lọ́pẹ́ àwọn pẹ̀lú àwọn ọjọ́ kan pé ọjọ́ àyọ̀dá fún gaba ẹ̀ ìgbàkà wọn wọ́pẹ́ gẹ́ ẹmọ́ wẹ̀ lójọ́ wẹ́nzì àsùnkàn tíṣẹ̀rí agbàfí ẹ̀mọ́ gbéyàwó àkàṣẹ́rà Allah tazwiju fi jẹ́mí àwòkàt ṣẹ̀rí àìsíláàmù sọ gbogbo wà lùgbéyàwó àyàfi máa dá àrùn ìhìrán tó wà ní haram bí hajj wal umra tó wà ní haram ní hajj àti umra tó gbéyàrá mi kò gbọ̀rọ̀ gbéyàwó ó di tó bá ti wà ní haram ní wà ní haram ní ẹgbẹ̀rọ̀ fẹ́ra yìí tó bá parí hajj tán ẹ̀lẹ́fẹ́ra yìí àwọn gbẹ̀rọ̀ ní haram yàrá o ولا دخل الأيام من نجاة التزويج ولسيك جاء أما جبعي يعني يعوي في الله البركة ومنا أو في أو فتل بيوم يوم بعد أراه كثير لما هذا بيد الله سبحانه وتعالى اللي يولون لوا والله تعالى عالم رب المجلو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين إن شاء الله وبركاته بنبي ومحمد تمام رأي تمام صحبه ربكم kọlọ́n kó sanu àwọn náà kọlọ́n yìí kó tiwa láǹfààní lọ́jọ́ gbà tàlá yẹ lọ lè ní parí kíra àti abẹ̀rẹ̀ kíra sẹ́rù masáyil jahiliya sẹ́kùl islam mujaddid muhammad abdul wahab kíra fáwa sálid fọ́zán bin abdullahi fọ́zán kọlọ́n musa ti kó yíwájú tàlá yẹ lọ́rọ́ wa ṣìgbà àlẹ́ ọ̀sọ́lẹ̀ lé ọ̀kan àmà yẹ̀wò láti máa rìfẹ́ àwọn mọ̀hímà yẹn mo lábẹ́rẹ̀ ní ẹ̀sù kí n ṣe Allah subhanahu wa ta'ala àbí ìdájọ́ àgbé náà ni àbí ọ̀ ọlọ́run ọ̀pọ̀lù wa náà wa alaykum salaam dùlà wa. náà ṣé o àbùnàtí ìbìyàrí. ìjọba tó wà nínú ìlú kalẹ̀ ìjọba tó ti kalẹ̀ ìjọba tó ti kalẹ̀ ìjọba tó ti kalẹ̀ nípa títí wọn lè yíra àwọn ọmọ àwọn ọmọ fáwọn èèyàn yìí. ó jẹ́ kí n bá wà lẹ́ àwọn tí kò ń kà lọ́wọ́ ní tó bá wà láti tẹ̀wọ́ mọ́ ìgbè àwọn tó wà pẹ̀lú tí ìṣẹ̀lẹ̀ ní ìṣàkóso lórí àwọn tí kò ń wà ní ilé ìyàrá tó ń tó ń lọ́ta. yorùbá sì wà lẹ́ ara ìlú ìṣẹ̀lẹ̀ ìlú ìṣòro olùdókòwò àwọn ìgbésẹ̀ àti àti káwọn ìjọba tó ń bí ìjọba ń tẹ́lẹ̀ táwọn ìlú ìjọba tó ń dájọ́ tí ọlọ́ọ̀bá kó sànù wa aláàkọ́ áàbùlẹ̀mù ìjọba yẹn gbogbo ilé wà ní òkè wọn ti sọ fún wọn pé sísẹ́ẹ̀mù ìfran ilé wà ní òkè tó fi jájá ìgbà nílẹ̀ kí sísẹ́ẹ̀mù tẹ̀ yà wọn ìlú Nàìjíríà ẹ̀yìn àwọn mùsùlùmí jẹ tọ́lá mùsùlùmí àmì gbàrìbá ẹsẹ̀ tó kọjá pé yóò ní free interest lórí gba àwọn àfáà sínú bọ́ọ̀dì jaiz bank àwọn àfáà wọn wà bẹ̀ wọ́n lè gba àwọn àfáà yẹn ẹ̀yẹ yára gba nínú gbọ́dọ̀ báyìí ọlọ́run bá kó sọ lẹ́sàn-án rẹ̀ yìí ó gba àwọn àfáà sínú central bank ọmọ àwọn òfin yẹn rè àwọn ìjọba yẹn wọ́n ṣe wọ́n ṣe di mùsùlùmí yẹn náà àmọ́ fíl fíl fíl ni àgbẹ̀mbò àwọn women in Dawa àwọn sisters wa tó ń ṣe women dawa fún àwọn àdúgbò wa yìí ní èèyàn mẹ́jọ àwọn àdúgbò wa ní èèyàn mẹ́jọ bí àwọn tó ń ta wẹ̀yìnà àwọn tó ń ta kàrà àwọn tó ń ta nǹkankan awẹ̀wẹ̀ àwọn tó ń ta rice wọ́n fún twenty five thousand wọ́n máa five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ sí ìsọ̀tẹ̀ àwọn èèyàn mẹ́jọ lọ́jọ́ àǹfààní ẹ̀ lọ́dọ̀ wa ń gbà yìí ìyàwó àwọn ìyàwó àwọn búrọ́sì wa ń ra ní kún fún wọ́n di wọ́n fa àwọn ìyàwó gbára gbá ọ̀kọ̀kan ẹni tí ń ta wòyìnà ẹni tara ń ta tààrà ẹni tí ń ta tà wọ́n á wò ó ẹni tí wọ́n yàn sọ supervisor aládùúgbò yìí kí wọ́n máa lò lóye wò kí wọ́n ń ta nǹkan yẹn lóòótọ́ wọ́n máa fi five million naira ẹni account yọ yóò máa san sí account ara rẹ̀ mi àmọ́ báńkì àwọn ọmọ ẹ̀yìn dáwà yìí àwọn ni wọ́n máa mú ètò báńkì àwọn yẹn yóò mú kíní kílíbà gbẹgbẹ yẹn yóò mú wá fún ẹ́ tẹ́lá yóò mú wá fún tí ó wà ní ìtajà kó wà bírílẹ̀ yìí wọ́n bá kọ́bọ̀ lórí ẹ̀ kódà promise wọn ni kí ó parí owó yìí nínú two thousand and two twelve thousand five hundred wọ́n kú ìgbà fún wọ́n tó wá bẹ̀rẹ̀ omi tó dùgbà bíi fifty thousand ó ti fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó máa ṣe lọ ilé yìí ń dà ní kò sí ìgbà kan bẹ́ẹ̀ òní tó máa ní kó lè máa mú bá lọ báwọn bá dà ó di wà gbọláwó tààlà àlọ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọn ní ọdún tó kùsùn five thousand tó ń gbọ́n five five hundred naira wọ́n nà lọ́rùn sí kẹkẹkẹkẹ mbẹ ayé ẹ̀kọ́ ni mo lè rí nìyẹn kọlá o kí n má nìyẹn. ẹsẹ̀ ni wọ́n jẹ wọ́n gbé báyà là lórí là lórí ara ọ̀tẹ́ lórí owó wa o owó wa lórí ẹ̀fọ́ lọ́nà èrú àgbọ̀rọ̀ tẹ̀lé خذي يعني الضروريات تلبية الأولى والضروريات تتأكي عمى بقدرها سيتوب عسي ممكن إما تليه في كي وما تيري وما قواجي وما مم وما تنبوه خذي يوعى أما باقوص عنه نعم àwọn kí ló ń bá wọn máa gbá àwọn gan haramu ní ló wà lọ pé kí ní gajẹ́ haramu fún ọ àwọn òde wà kó tí wọ́n yàn gbọ́dọ̀ jọ wá lójú àwọn olófin bàbá kan bẹ ọ̀rẹ́ kọ́tùmù nù bàbá yẹn máa wá sí gáràjì wa alága lọ́yà ni bẹ́ẹ̀ sitron sitron mo máa gbọ́ bàbá yẹn mo ti kọ́ orí sitron báyìí tí wọ́n dé báyìí tí wọ́n ti ọ̀fẹ́ báyìí yóò lọ lẹ́ni ẹ̀yìn tí àárín tàmá nígbà bí i pé wọ́n gẹ́gẹ́ bí pálí kàrẹ̀ báyìí rẹ̀ kẹ́ mọ́tò ẹ̀kọ́ rẹ̀ last 30 10 minutes ẹsẹ̀ máa rí ẹsẹ̀ tó wá rí padà ẹsẹ̀ tó yà ń ta ọdún àwọn ọmọ gbogbo àwọn gbogbo strong ọgbọ̀rẹ́ ọ̀rá ìmọ̀ kọ́kọ́ rí ti strong gidi gan brown color báyìí ti gbọ́dọ̀ báyìí àti kọ́kọ́ báyìí kọ́kọ́ rí ìmọ̀lọ́lẹ̀ ìmọ̀lọ́lẹ̀ ìmọ̀lọ́lẹ̀ wọ́n lè kalẹ̀ débi pé ẹ̀ ní káyà rẹ̀ kẹta ma ẹ̀ sẹ́tẹ̀ báyìí yóò máa rí ọ̀rá ni àṣà ọ̀ gbádùn ayé rẹ̀ èmùtí kò gbóbìnrin kò ṣègìrìgàn ètò jẹ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ kò bá fi egbò ẹlẹ́dẹ̀ tẹ̀sù fún ẹ kò ní jẹ nǹkan mi láyé ẹ mọ́ òun ní ìrégbè mú yọba gbogbo jẹ́ ká gbogbo ìrégbè gbogbo ìbáratá wọ́n ní ó oh, kí ló ń gbádùn ayé tó wá kí ló ń fàní ayé tó wá kí máa sí ẹ̀ pé àánú wá ń ṣe ohun ọmọkọ̀wà kan láńkà ní ohun ọwọ́rọ̀ gbẹ̀bá ìrìbá lọ́dún mú jẹ́ pé ara ń tẹ́ ẹ̀jẹ̀ tẹ́bi wọ́lẹ̀ gbẹ̀ náà mú ní àgbàlagbà ilé mẹ́jẹ̀ bá nú jẹ́jà rẹ̀ ó di mú bẹ́ kọ́kọ́ ti dínú ní àkàkọ́ àwàwàwà tí má fi sùn ẹlẹ́jẹ̀ ṣe ẹ tí má fi gun ẹlẹ́jẹ̀ ṣe fún ẹ ẹ bẹ́ẹ̀ náà wọ́n wí gbàgbà nígbà lóṣù báyìí ló ń gbọ́ àtẹ́ntì nìyó. ó di ẹ má fi gbọ́dọ̀ lẹ̀ ṣètò fún ẹ oníjìyàn kan mi láyé ẹ mọ́. wáwà obìnrin kò sí kẹta ní mo fẹ́ ní bàbá ìdí àti wọ́lọ́gbẹ̀ẹ́ náà nù bí báyìí máa ṣe rìn bí báyìí máa ṣe rìn mọ̀ ní ọ̀rọ̀ kankan yàkan ó di ebó lè rí ní ọlọ́ọ̀bà kó àdúgbò ọlọ́ọ̀bà ó di ayé lọ sí wáàbí bí olókùn kánà nígbàtàwọn ẹ̀yà yẹn gbọ́ wáàbí yẹn nígbàtàwọn káyà yẹn lára ọkà pàtẹ́wọ́ ni ní ẹgbẹ́ yẹn wà nínú kọlù orí ní tí other scholars be doing the same wáàbí oníkẹ́lù fún àwọn council of olama àti gbogbo àwọn àfáà fún ah, àwọn wáàbí dáadé ní ìwé ẹ̀wọ̀n ni àwọn mi ń jẹun nù ó bó ṣe rí nìyí ìjọba ara ààlà ń gbọ́rọ̀ okú tó má jẹun lókun kankan bí òdínà ni ó ní bó ṣe lọ ní ọlọ́ọ̀bá kó sànù wa wa alaikum ìjẹ́ rárá o rárá o torí in fact ìmá sọ̀rọ̀ fẹ́ ẹni ẹgbẹ́ ẹgbẹ́ kan wí kò ní alhaju ashhur ma'lumat kò fọ́dà yìí na fìlà hajj sára rafat rafat lamu kuma fi táì bọ́bìnrin sọ̀rọ̀ fi tó kó súnmọ́bìnrin wala rafat wala susuka wala bidal fìlà hajj ẹni sì mukaddamat nikah àbí jimá ẹni tí ń ṣe bá alákọ̀ fọ́ kan obìnrin báyìí ọmọ máa fìkà báwo ni wọ́n fún ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ wọ́n ti ní haram lásìkò hajj gbogbo àwọn haram àsìkò kọfọ́ ọkàn ìyàwó rẹ̀ báyìí kọkọ̀ fọ́yàrá alára báyìí àti halal ni àdúgbò ẹ̀kọ́ ni wọ́n ká ní wọ́n haram ní ọ̀pọ̀lọ̀ sí ó mo ní ti fẹ́ pé pé ìgbẹ́ wọ́n máa fàṣọ wọn máa dún fàṣọ wọn lẹ́yìn ní ìgbà ká burú bẹ̀ ṣáàtì bá sílẹ̀ ó lè mí ẹlẹ́ mí ṣara yín ó di kọ́ra àwọn ọmọdé tó dìmọ̀ kọ́ni wọ́n máa tó twenty gbà mí wọ́n sùn mọ́ra wọn ọdún ní tẹ̀sí só mọ́ni ó ti só mi ọgbà ti gbà ní wọn kọjá ọ̀nà ìlà ìkọjá wọ́n àgbẹ̀já bá ti bí ìdára wọn ọparí nù sọ wọ́n ń pè é àtìmọ́tò ọ̀sán ní ẹ̀yà ara dẹ́máwá ni ah ìyá yẹn sọ̀rọ̀ for three days ìyá yẹn sọ̀rọ̀ for three days kò jẹ́ ọmọ àjẹ́ kò tún nígbàtà kọ́ rí àwọn ìjọsìn àmì pẹ̀lú àwọn ìjọsìn ọ̀rẹ́ ni Ahmed àti Kabir Ali àti Ahmed kò sọ àbí ọ̀rẹ́ nù èmi náà kàn fi ṣe àwọn bá rí pé ah, àwọn ni wọ́n rí yàn ìyá yìí ni ọmọ ìrìnàjò àlèkì báwo kìíní káàdì mọ́ rí ara adamawa ni nǹkan àkọ́kọ́ sí pé akọ́lé ló ń jẹ fún náà oúnjẹ yẹn kò lè jẹ gbogbo owó rẹ̀ pátá kò tí ì yàn kábọ̀ nù ẹ̀ kó wa kó fún wa náà bá kù dúníyà náà bẹ́ẹ̀ dúníyà náà ṣe fi ọ̀la ẹ̀ lẹ́yìn ti súyà yẹn ẹ bá gbóhùn yẹn lọ́wọ́ rẹ̀ ẹ bá oúnjẹ ọ̀hún jẹun tán gba káàdì ọwọ́ rẹ̀ yẹn ó ti fi àdírẹ́sì nípa àwọn ọmọdé tẹ̀sí wà ọwà àwọn gan tó ti gbalẹ̀ sí ẹ̀ jìnnà jù bóyá tàbí lè bàá ló ti pàwà láàrin torí ó tàbí wà ní fífi rí àrùn ó yẹ ó wá gbé wa rìn rìn rìn rìn kátó débẹ̀ ó tó gbọ́dọ̀ bí i gbalẹ̀ sí jìnnà ó ní bí táwọn gbáwọn fi àwọn gbalẹ̀ sí ìgbèdè táwọn náà ti dààmú ẹni tó mú yára wá sí àbí ó náà ti dààmú ó náà wá ìyá wọ́n ti ń dá àwọn náà ti wà àwọn ah, ọmọ o ọmọ ìdúgbò lọ́wọ́ wa lọ́ba gbé àyàn lọ fún wa lọ́ba kó òye fún wa akọ̀wé ìwọ̀n pé owó ìyá ìrìn lọ kọ́ mẹ́ wọ́n ti débà ní wọ́n lọ sí ìnà wọ́n kò ní ìjẹ́mọ́ra báyìí bí àìsàn ìsọ̀nù yẹn ìjọ kẹta rẹ̀ làwọn tó rí kókó gbogbo ìlú wa lọ ẹgbẹ́ rẹ̀ títà kó lè báwọn ṣiṣẹ́ yẹn yáyàn sọ̀rọ̀ kan sanwó ara yẹn nágóde ara nágóde kámú ọdún lé àwọn adamawa ti lọ ó ní tó àfihàn hajj yẹn ìjọba ní haram yẹn ìmọ̀ ọgbà ní olówìjù an kò mi ọlọ́bùdó àforíjì wọn kuma tí wọ́n lọ sí hajj tó àwọn ìṣe hajj fún wọn mẹ́rin àzálìkì ẹ̀bá lọ sárafa ẹ̀bá lọ́rafa bára ẹ̀mọ̀bí tàbá lọ fún wọn oúnjẹ tó bùtà lọ́wọ́ bá ní àtàmì ah, àmọ́ àlẹ́ yìí kọ́ ṣe hajj léwu ṣe hajj léwu ṣe hajj léwu ṣe àlàfọ́lá kala bí mo ní àdúgbò lọ́wọ́ náà bá tọ́lọ̀ bá àti yọ̀n àti wọ́n jẹ̀sù ìyẹn wọn tí wọ́n sọ wọ́n á di ọ̀rọ̀ rẹ̀ báyìí mo ní ajókòó ti wẹ̀ mẹ́ lọ táwọn ní káàpù máa lọ ẹ̀ma rẹ̀ mo fẹ́ gbé sí mọ́tò àwọn òfìsì àmọ́ wà lálọ́ láti mo fẹ́ kájọ wà ní ibì kan náà nígbà tí mo kó lọ́dọ̀ wọn ni ṣéwù ṣéwù lọ́yà ẹgbẹ́ àwọn abúlé mustapha yìí mustapha àgbà ọ̀rẹ́ wọn ni wọ́n bá ní lámùjá lọ́jà rí ìhàlẹ̀ tí ọlọ́gbọ̀n tí mo hàlẹ̀ mu bá gbéra títà ìṣẹ́ ń bá padà lọ sí ẹ̀dọ̀ wọn tí ní kí lọ sí pọ́wọ́ náà àwọn yòókù mo ní kó ní wọ́n ti dúró náà ti lọ ọlọ́run ṣe rọrùn ó di bí agbó mọ́kànlá rẹ̀ báyìí wọ́n máa ń pè ní láti máa bọ̀ àwọn ti sọ́nu <laughs> mo ní kí ló ó kọ àdúgbò tẹ wà wọ́n ní àwọn ọmọ wọn náà máa lọ wẹ́pẹ́ bí bọ̀dá mi sọ́dọ̀ sí o ìgbà náà ìgbà náà kọ́ àdúgbò tí mo wà tẹ wà máa wá ọjọ́ kejì látara wọn náà ọjọ́ kejì nítorí ọ̀gbìn bá wọn tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sí láàrin mùsùlùmí tó jẹ́ kó sọ̀tún náà wọ́n sọ̀rọ̀ sí ó ní wọ́n ní bóòrí ti ṣéwù ló kó bá mi ṣéwù ló kó bá mi náà ṣéwù ló kó ayé lẹ́kó bára pé ìhàlẹ̀ bí pọ̀ ìhàlẹ̀ pọ̀ àwọn gbàlúgbàlá ọ̀sẹ̀ ìnà ọjọ́ ń gbénu lókè náà àwọn gbàlúgbàlá ọ̀sẹ̀ ìnà ọjọ́ ń gbénu lókè náà fún àwọn adémọ́kà àwọn ti tàwá fún àwọn ti gbogbo aláàbọ̀ yìí fún àwọn ti lẹ́kẹ̀ẹ́ta ó làwọn òsì mọ́ àmọ́ òsì ní ìgbọ̀lọ̀ sọ gbọ̀dáńgọ́ wọn ni àwọn òyìnbá kọ́kọ́rẹ́ wọn kẹ́ lórí àmọ́ wọn kọ́ lè tàwá fún wọn kọ́ làwọn tí ti jáde rárá wọn ni káwọn ti máa sọ fún mi torí náà àwọn olùdókòwò pa àwọn rí mi o mo ti pálí wọn mo ti jọ́kìjì bá mi kàn lọ sílé wọn ni wà ní a bóyì ṣe àdùn ní alhamdulillah alhamdulillah bóyì rẹ́rìn ni àfihàn ara ah ẹ̀rí rẹ̀ ní fòrò àti inú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá mi bí ọba ìbàdí ah orí bàbá ó ti fọlọ́pọ̀ mi lọ́rùn ọ̀rọ̀ bí ẹ̀rí bí ẹ̀rí ní bàbá ó ti fọlọ́pọ̀ mi ọ̀bọ̀ parí tàwà fún ọmọ ah táàjì gẹ́nu ẹjọ́ nẹ́nu mo ní ẹgbẹ́ wọn lórí kẹ̀kẹ́ àwọn sanwó kẹ̀kẹ́ kẹ́dí gbogbo lọ áà ah, kí wọ́n á lọ lẹ́gbọ́n ní kẹ̀kẹ́ ní àbùdágùn ìgbà tó jẹ́ òní president àwọn national business engineer bí i kẹ̀kẹ́ tó kọ̀ ẹ̀ jẹ́ ìjọ wọn yàrá kan ní wọ́n ní ọ̀tá láfi lè sí máa ń lọ Lagos ní ẹ̀mọ̀ mọ̀ pé ìtúndí ń ta àbàlà ìyá gbogbo àwọn ní ìdọ̀ lójú wọn tó tó wá fẹ́ lọ bẹ̀rún lọ́pàá lọ sí Lagos wọ́n ní ah, Lagos wà ní Saudi Arabia ní wọ́n dáa rí báàkì ní everything bí ẹ̀kọ́ wà lẹ́yìn Yorùbá ni nínú àwọn èèyàn Lagos ń bá wù lẹ́jẹ̀ mo sọ lè ṣe jọ́kejì mo ní ọlọ́run bá ṣe jọ́kejì jọ́kejì tàbí kọ́lọ́ jọ́kejì wá ẹ lè ṣe ó yà lè ṣe kan lónìí ẹ ṣe ọwá fún lónìí kíláàkà lè ṣe ẹ̀rọ ṣe tọ́ọ̀gù àti ìtàwá fún wọn àti kọ́ṣe gbogbo ẹ̀ ìdí ń tẹ̀lé àwọn àṣọ ọ̀nà tí ìbáyé kọ́lọ̀ wá ní wípé òṣèlú sọ fún mi abàdìwálé náà ló gbé wọn ti dé náà ó ti yẹ ibúlé bó 94 94 náà ni ẹ̀sẹ̀ sí áàdì pẹ̀lú aláàdì àwọn méje bọ́ọ̀ mọ́ọ̀dọ́ alábẹ̀lẹ́wé àti dima tó ní àdísíkò àwọn bí márùn-ún ni wá bí méje ni wá àti bàtàkùnmáyì àzọkàríà ń jẹ́ tó wà ní àti imam sọ̀tàláìsì imam abdulkarim tó ti ansarudin imam tó kọlá yẹn abdulkarim right ìgbàjọ wà ní yàrá kanáà ni so àti bàbá yẹn ní wọ́n sọ mọ́ pé akóni ní jamara àwọn símẹ́ta àwọn ìyá sọ́lẹ̀ tàwáfù wọ́n sọ mọ́ pé wọ́n fẹ́ wọlé yìí ọlá tàwáfù yẹn àti káyọ̀ àlèrí àzọ́pá lórí àwọn tẹ̀lé máa báyìí gbogbo ọjọ́ ti parí o kó wá dé 78 láti ní olófèsì dárò tẹ̀wọ̀n israel kágbó wá pàdé ní níbẹ̀ alágbẹ́lẹ̀ tí máa káàyè mọ́ súnmọ́gbẹ̀ káàbà láti tẹ̀tẹ̀ wá so ìmọ̀ ayá ìmọ̀ ayá jọjú bá ṣe ní ẹ̀yìn lẹ́yìn lọ ṣùgbọ́n mo parí báyìí mo ṣe sáyò mo parí bá bá tàwọn bá bá aláàbí yẹn tàwọn ah àtàwọn ní ìgbìmọ̀ ń pa rẹ̀ jùmí lọ wọ́n yára jì ẹ̀sìkárí ní ọdún sí èrò bí omi ọlọ́run ti àtẹ̀fẹ́ jù ní ìdẹ́mẹ́nu èrò bí omi ẹ̀rí èrò bí omi ní ọdún pàlà ní ọkọ̀ ọkọ̀ ẹ̀rẹ̀ orí ah ewì èrò bí omi lápọ̀lá mi ibi kọ́ oní ọlọ́sí àtìkẹ́ ní oní oní àà ìjẹ́ àti ní oní ah, ètò múra ni eré ìgẹ̀rẹ̀ ti hajj múlò ní ìṣẹ́lẹ̀ sí pọ̀ nù àmọ́ ló ń gbà wá láàyè lẹ́yìn ọ̀sẹ̀ kẹgàlù wá sí àwọn olùkọ́mọ̀ abẹ́rẹ́ kírọ́lù odò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run ọlọ́run tẹ́lẹ̀ ọ̀rọ̀ south africa o àti thailand safat marwa gbogbo ẹ̀lú pé akúlẹ̀ ló fẹ́ bá wà gan sílẹ̀ wíì kọ́ ìrì mo ní à ah, èmi ìjẹ́ ẹ̀rà mo mọ̀ tí wọ́n tàbí orí èrò bí omi báyìí mo ti wájú kò mi jẹ́jẹ́ lẹ́nu bí ó lè wájú kò mi jẹ́jẹ́ mo ti tò ẹwà lọ́kì ní jimá jimá àdúgbò báni tó àbí rèmi ní ìbéèrè tèmi o ẹni tí ọba sọkùn kọ ọdún yìí mo ní àwọn Nigerian surprise níbi òkú nìkan only sixty five ọdún yìí tí ọba sọkùn kọ mo ní eléyìí ọba àjẹ yókàn rẹ rẹ yókàn rẹ nínú ara ẹni ẹ ẹ sọkún ní nípa bẹ sọkún ní mo ní ọmọ sọ ìlú àmì ìlú hajj ni mo ní ọmọ sọkún ó ní ẹni hajj ní ẹ̀dá ẹ̀dù ẹ̀ràn ẹ̀rù ẹ̀ràn ti sàárà ìdíkẹ̀ ìgbà mẹ́ta mẹ́ka ìbádé lùí ìgbà méjì kìtàrà ọ̀dà báwò wọn sọ ní mùsọ́lì ìṣẹ́ tó ọ̀dà bí ọ̀dà ọmọ ìlà záàlì ó ní wà ó ní